fi sọ́nù ẹni ọlọ́run bá fi sílẹ̀ sínú ìṣìnà kò sẹ́ni tó lè fọ̀nà láéláé níbi ọ̀kan ṣoṣo lọ́wọ́n kò pé méjì kò pé mẹ́ta ọ̀kan ṣoṣo lọ́wọ́n kò lóyún kò sì ní ìlera kò sábà tó lè fọ́nà bẹ́ẹ̀ sì ní alábòójì ẹ̀rí pé Allahu Ta'ala ìgbóná òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sí ìgbà náà yìí pẹ̀lú Al-Qur'anul Karim kitabullahi tí Ọlọ́run ọba alladhi la ya'tihi al-bāṭilu min bayni yadayhi wa lā min khalfihi èyí tó ṣe pé ìbàjẹ́ kankan ò lè wọ́ bóyá níwájú bóyá lẹ́yìn bóyá kan kò lè náà Al-Qur'an tọ́lọ̀ ń sọ fún wa yìí níbi tí kùránì sì ti wá gangan láti láwùjọ máa fòdì láyà mùsùlùmí ìlànà ọ̀pọ̀ ẹnìkan ò lè dúpẹ́ àwọn àwọn tó mọ kankan òun náà làwọn màláyíkà bẹ́ẹ̀ náà ni níta ayé ọlọ́run bá dáàbò bo kùránì níbi àsáwọ̀ àfikún àyọkúrò àti ìyípadà yóò máa wà bẹ́ẹ̀ títí nígbà tí òun sí kúránì máa ní bẹ́yìn ìgbà kí àti ọ̀nà ọlọ́run kò máa bá a tó jẹ́ pé kúránì náà ni mọ̀ọ́dúnzà ànábì tó ga jù iṣẹ́ ìyanu rẹ̀ tó ga. ànábì wa Mùsá aleyhi sọ́láàtù wàsálàm ọlọ́run fún ní ọ̀pá ọ̀pá yìí ó jùlẹ̀ ó dejò obìnrin ní àbójútó àpáta oníṣẹ́yọ ńbẹ̀ àmọ́ ọ̀pamọ́ sádà lónìí ta ló mọ ibi tó wà àmọ́ àwọn kan tí wọ́n wà kú wa ò wọ́n láwọn wọ́n pamọ́ sáàkì oníṣẹ́ kan téèyàn ó fà béèyàn bá lè fà sẹ́wọ̀n yóò rọ̀ pamọ́ sá olóògbé ọlọ́run ò lè rìn ìyẹn wàá àjẹmú kan lè gbọ́pá kan ọlọ́run yóò tó rọ́pọ̀ pọ́pá Musa ni tó máa fi ṣèbàjẹ́ kiri orí ilẹ̀ ò níbi tó lẹ̀ síbi ti Musa. Ànábì Ìsá ọmọ Mariam òun náà ó ṣiṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìyanu tó ṣe ni pé ó lajú afọ́jú àwọn tí ara wọn kò jọ̀lọ̀ bí adẹ́tẹ̀ ó fọ́ ra wọn lára ara wọn jọ̀lọ̀ arọ́rìn. kódà otu ji jí òkú dìde ṣùgbọ́n gba àwọn afọ́jú tí ànábì Ìsá tó lajú wọn dà àwọn arọ tó rí ìgbà náà Awọn àwọn adẹ́tẹ̀ tó àwọn jọ̀lọ̀ dà àwọn òkú bá ànábì Ìsá ọmọ Mariam jí ó wà lánàá ń bẹ lóhùn yóò sì máa bẹ títí gbígbẹ́ ìgbà òun náà ni mọ̀jíńsà tó ga jù nínú gbogbo tí ń jẹ́ iṣẹ́ ìyanu àdúgbò gbọ́lọ́mù ó jẹ́ káwa wà náà àwọn tí ń ka kùránì tí òun ka nǹkan ní ó jẹ́ kí àtọ̀nà òjíṣẹ́ náà tẹ̀ jíṣẹ́ ó sì fi wálẹ̀ sójú ọ̀nà tó mọ́lẹ̀ gbòòrò tí ò sí òkùnkùn bẹ̀ rárá alìsíláàmù dínú wàdẹ̀ láàbọ̀ mọ́tò fún lẹ́yìn sàfihàn ìrìwàjáàjì kò sí tí ń jẹ́ gbogbo nínú Qur'an kò sì sí ìwọ̀lú kò sí òkùnkùn nínú Qur'an kò sí wíwọ́n bẹ́ẹ̀ kò sí ìrújú nínú Al-Qur'an àyàfi lọ́dún ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ yẹn olómìdàrú lọ́wọ́ kí àti ọlọ́run kó mọ bá aṣíwájú ẹ̀dá ti jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn aráàlú rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n máa dùbà kíkẹ́ náà mẹ́ta wọ́n gbé lórí àwọn èyí ó kárí gbogbo mùsùlùmí àgbàgbà ní pátá tí ó lọ́wọ́ ara rẹ̀ lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti islam wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. lánàá ọ̀rọ̀ anábìwá lóòtù àti àwọn èèyàn ìlú tí anábì lóòtù ń gbé lẹ́yìn tó máa ti anábì ìrọ́hìn kúrò ní ìlú abínibí wọn ní iraq abílẹ̀ níbẹ̀ àwọn èèyàn wọ̀nyí aláyàkókò nàkí ni wọ́n kọlọ̀rọ̀ sí ni wọ́n olùkọ́ tọ́lọ́ọ̀ ni wọ́n alátakò tọ́lọ́ọ̀ ni wọ́n. gbogbo ìkìlọ̀ anábì wa lóòtù wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí ìyẹn pé wọ́n kọ tí kò yẹn tó wò gbọ́ wọ́n gbà àyà wọn nìyí ọlọ́run wa àwọn yorùbá ní àtìyà aláṣejù bọ̀ omi gbígbóná tí wọ́n yẹn kọjá bá àtìyà aláṣejù bọ̀ omi gbígbóná apá wọn pátápátá ni apá wọn mú. kódà ibi tí wọ́n ń gbé ìjọ náà ẹnìkan kan ò gbúdẹ̀ mọ́ tó fi wò ní à ń sọ̀rọ̀ yìí. lẹ́yìn àwọn eléyìí òní ọlọ́run ń bẹ̀rẹ̀ ìtàn ànábì ní ìfún ó fẹ́ sọ fún wa nígbà yẹn táǹkì oníṣòwò ayé ti ọlọ́run òun náà ẹ̀rí náà mẹ́fà la lọ́rọ̀ wọn tẹ̀léra wọn alákọ̀ọ́kọ́ ni awàlì oṣù àkọ́kọ́ òjíṣẹ́ lórí ilẹ̀ òun náà ní tàbí náà alayhi salatu wa salam lẹ́yìn ẹ̀ lọ́lọ́ wa sọ ìtàn ànábì òkú tààrán sí ìmọ̀ àádì lẹ́yìn náà lọ́lọ́ sọ ìmọ̀ ànábì sọ́ọ̀lẹ̀ tààrán sí ìmọ̀ tàmúd dábàbà ní sàmúdáwà lẹ́yìn ẹ̀ lọ́lọ́ wa sọ̀rọ̀ ànábì lùtù parán sí àwọn ará sídó ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn òjíṣẹ́ ìwá ni ànábì ṣùáyò ara sí àwọn èèyàn tiẹ̀ náà ní ìlú kan bá ní mẹ̀lẹ́yà àwọn wọ̀nyí náà ni wọ́n tún ń pè ní asáàbù ayíká pẹ̀lú òkú ọlọ́run báwo ni wọ́n ṣe jẹ́ bẹ́ẹ̀ ààyè owó nínú àlùkò pẹ̀lú ìfún ọlọ́run ọlọ́ba yóò fún wa ní àpọ̀lẹ̀ ẹ̀. nítorí náà àìlú nílá ẹ̀sìn sàmì láàrin nílẹ̀ ṣèǹtọ́ nínú ọ̀rọ̀ dín bísí láàrin ọ̀gbìn ọ̀rọ̀ abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run ti rọ̀lẹ́ yìí pẹ̀lú gbólóhùn ìsáde ọlọ́run kúrò lọ́dọ̀ àṣetán asádọ́rọ̀ àwọn ìṣàn ọlọ́run kó lọ́dọ̀ àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni tó ti gbàdájọ́ tiẹ̀ tí ò sí ìrètí àánú fún mẹ́lẹ́tọ́dọ̀ ọlọ́run ẹnìkan béèrè lọ́dún kan tá à ń ṣe tafsir wípé bí ṣàìtàn bá tú bá ń kọ́ sọ́dọ̀ òun ní foríjì ìbéèrè yẹn gan ò lè wáyé torí pé ìdájọ́ tiẹ̀ wọ́n ti dá ọlọ́run ó jù sínú iná inú iná ní tiẹ̀ ó ti gbàdájọ́ ẹ̀ díẹ̀ tọrọ rẹ̀ ti já sínú iná ni kò sọ̀rọ̀ ju bá wọn nínú iná agbègbè wa lòun ewé ni wa kò sí ìdí àṣẹ ìtọ́n tí ń wá ju pé ó ń wá àwọn èèyàn kúra rẹ̀ nínú nàìjíríà náà ó sì láwọn ọmọ ó tún láwọn òṣìṣẹ́ tí ó ṣiṣẹ́ fún lérílẹ̀ ìdí ìyẹn gbogbo ìgbàrá láti máa sá di ọlọ́run ọba níbi ètò àṣetọ́ọ̀nù àti àwọn ìṣísẹ́ rẹ̀ kọ́lọ̀ má jẹ́ káwọn lè gbé ẹsẹ̀ lé ojú ọ̀nà tí àṣetọ́ọ̀nù tó lálẹ̀ gbélé pàtó torí bẹ́ẹ̀ ń gbé gbẹ́sẹ̀ lójú ọ̀nà àṣetọ́ọ̀nù ó ṣeé ṣe kọ́rọ̀ rẹ̀ ó ti dé point of no return yẹn ló lè má ní padà mọ́. àwọn ẹlòmíín máa ń padà mọ̀ pé ọ̀nà rí ṣùgbọ́n wọ́n sọ ọmọ ọba àwọn ti rìn jìnnà àwọn rí jìnnà yẹn ni wọ́n sọ títí tí wọ́n fi pàtà sí ojú ọ̀nà àṣẹ ìdán tí wọ́n lọ́wọ́ náà torí náà ni àlábìbí sọ pé wàlá dàtàdà ṣubùl fatafarọ́kọ̀ bíkùn àǹsà ọjọ́ ọ̀nà kélekèlé Washington ẹ má wulẹ̀ tẹ̀lé kó má bàa gbé igbó lójú ọ̀nà tààrà mo ìwáyà nígbà táwọn ẹbí ń ṣàlàyé siratu mustaqim fún wa ànábi ṣàlàyé pé lójú ọ̀nà tààrà yẹn àwọn ọ̀nà yà kò mbẹ́ ṣùgbọ́n ọ̀nà yẹn gàgá di àárín tí ń bẹ lẹ́yìn ọ̀nà ẹ̀ sẹ́yìn bá wá rìn lójú ọ̀nà tààrà èyí ò fẹ́ yàkókò ohun tí ń bẹ lẹ́yìn ẹ̀ olùpèpè kan wá ń bẹ lọ́ọ̀kan níbi tọ́nà tààrà yẹn lọ tó jẹ́ ẹnu ọ̀nà tó dókòó bẹ̀ tí ó mọ̀ kó wá ibi ẹ̀mọ́ yà síbẹ̀ bẹ́ẹ̀ bá fi lọ yà tí ẹ̀rù ẹ̀yìn lẹ́yìn ẹ̀mí lè padà alukur'an náà kur'an ń sọ̀rọ̀ ń pè wá ní gbogbo ìgbà pé ká má ṣèèṣì lọ wo ohun tí ń bẹ lẹ́yìn gàgá ojú ọ̀nà tó yà lójú ọ̀nà tààrà yẹn kó má bàa di bá àlè ní padà mọ́ láéláé ọlọ́run kó làwọn abẹ́ ó lẹ́lòmíì òun kàn fẹ́ sáré ohun tí ó ń ṣe ń bẹ̀ ní jáde náà nígbà tó bá wò ó tó bá ń bẹ̀ ó kọjá tó fi lè kúrò ó ti sọ ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ọlọ́run kò ṣàánú wa torí náà ọlọ́run kò là wá níbi ètò àṣetán kó sì yà wá abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah àjọkí ayé àṣàkí aláìrọ̀ nínú súra ẹlẹ́ẹ̀keje Suratul A'raf àyà ìkarùndínní àádọ́rùn súra seven àyà eighty five ibẹ̀ láti bẹ̀rẹ̀. Aya yẹn kù díẹ̀ kí a bá tẹ́ bá wa kà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين الله نعم. وإلى مدين أخاهم شعيبا أي أرسلنا إلى مدينة أخاهم شعيبا كما أرسلنا إلى ثمود أخاهم صالحا أما sí àwọn ìlú kan tá à ń pè ní nàbíyàn ọmọ ìyá àwọn arákùnrin wọn kan tó lọ́mọ àlù tiwọn náà tó ń bọ̀ rẹ̀ ń jẹ́ ṣọ́ọ́ì gẹ́gẹ́ bá a ṣe rán sọ́ọ́lẹ̀ sí àwọn ìran samud gẹ́gẹ́ bá a ṣe rán hood sí àwọn ìran áádì àwọn yẹn ìran wọn náà ni kọ́wọ́mù wọn ni gẹ́gẹ́ bá a ṣe rán lọ́wọ́ náà sáwọn èèyàn tiẹ̀ ọlọ́lá ọlọ́run sí nam. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa wípé madiani òun ló bí òun ló sẹ ìran àwọn tí ń gbé bẹ́ẹ̀ wọ́n ní ní òun gangan fúnra rẹ̀ ló sẹ ìran yìí wọ́n ní ọmọ ọ̀kan nínú àwọn ọmọ ànábì ìbẹ̀rọ ní ìmọ̀ ní aleyhi salatu wa salam àwọn ọ̀rọ̀ míì tó pọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní àárín sáwọn aráàlú nítorí àwọn nǹkan kan tí wọ́n ń ṣe àwọn kọ̀bílà yìí wọ́n ní wọ́n ń pè ìwọ̀n yìí ní madian tó tura kàáyà kọ̀bílà wàhálà lu madina ìran yẹn wọ́n ń pè wọ́n ní madian wọ́n tún ń pè ìlú yẹn náà ní kíni madian. ọlọ́wọ́ ní ara sí wọn kí ni tó yí kọ́ ọ. ọ̀rọ̀ ya ọ̀ àkókò lọ́ọ̀dà náà rẹ̀ fún ìyá àyè ìwọ̀nyí. ó ní ẹ̀yin ènìyàn ní yáàkà òní ẹ̀yìn èèyàn ti ní ẹ̀rí gbé ànábì wa Ìsá ọmọ Maryam ní sọ́ọ̀tù nígbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ ànábì Musa bọ̀ wà í kọ́lá Musa lè kọ̀wé ìyá kọ́wé lima tó kùdú nani wákọ́. kọ́lá Musa lè kọ̀wé ìyá kọ́wé lima tó kùdú nani wákọ́ tààlàbùnà àti rasulillah ilaykum. Musa sọ fún àwọn bàmí Israeli níjọ́ náà yá kọ́wé ẹ̀yin èèyàn tèmi ṣùgbọ́n gbà tí anabi Isa bẹ́ sọ̀rọ̀ ọlọ́run ní wa ikọ́ra Isa bùnú Maryam yáàbà ní Israel kò sọ pé yàtọ̀ mi wọn ni lùmọ́ ẹ̀dá èyí ṣe tí o sọ pé èèyàn mi gbọ́dọ̀ yọ̀ ọmọ Israel ní àná lẹ́yìn sálẹ̀ ọ̀hún abdin tó kókò ní bàbá a sì ní sàfihàn ìran sódò bàbá ni ṣùgbọ́n lẹ́yìn èèyàn mi kọ́ ọmọ rẹ̀ wọ́n ní ta bàbá rẹ̀ ń omi ẹ̀yìn ọmọ Ísírẹ́lì ọ̀rọ̀ tí ṣùháìbù sọ yìí tó ní yá kọ omi ló jẹ́ ká mọ̀ pé inú ọ̀ràn náà lòun náà wà ògbóndò lọ à ẹ máa ń jọ́sìn fọ́lọ́ kí ni wọ́n pè ní ká jọ́sìn fọ́lọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alìhímánù bìròjúdì ńlá ìtàhálà akọ́kọ́ gbọ́dọ̀ nígbàgbọ́ ibi ọlọ́run ọba ń bẹ ẹlẹ́ẹ̀kejì biwahdaniyatihi a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run bí rububiyatihi níbi ìjẹ́ olúwa rẹ̀ ayé fi múlìkì bí kọ́lìkì ìwà múlìkì ìwà tẹ̀lifíìnì yìí a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ọba nǹkan ọ̀kan ṣoṣo níbi ìṣẹ̀dá kò sẹ́ni tó kún lọ́wọ́ kò sẹ́ni tó ránṣẹ́ kò sẹ́ni tó tọ́ sọ́nà kò sì rí níbì kan lọ́nà ọba fi sọ pé gbàdé ìsàmáwá ti wà láàbì òun lòun pilẹ̀ sánmà àtìlẹ̀ bùmá àná aláàbọ̀ ìrìnnìfàlẹ̀ sáàbìkì ìjọba ní gbàdé ìsàmáwá ti wà láàbì. ó dá sánmà àtìlẹ̀ torí báwọn ọ̀rọ̀ yẹn bàdà àyẹn bàdà à bàdà à bàdà à àti kọ́lá kọ̀ àti pátọ̀rọ̀ gbogbo wọ̀nyí kọ́líkù náà ni ìṣẹ̀dá ni ṣùgbọ́n kọ̀ọ̀kan ló ní tó tú sí. bàdà à ó bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn bàdí òun ló ṣe àlàyé yìí ní sáàlì sáàbìlì tí ìlú rẹ̀ ò sì tí ì sí rí kábà sọ pé mò ó kọ́ ṣe ọlọ́run ló ṣe ìṣẹ̀dá láì jẹ́ pé ó ti ṣẹlẹ̀ rí tó wá kọ́ ṣe ẹ̀ kì ṣe imitation. pé ọlọ́run ọba ọ̀ríjínálítì kéèyàn ó bẹ̀rẹ̀ nǹkan láì jẹ́ kó ti wà ń bò mí tí èé sì ṣe tẹ́nìkan ló fún ní ọgbọ́n yẹn ló fún láì bí à omi tọ́lọ níbi ìṣẹ̀dá wà bí mólekìlì ọ̀ níbi ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ní bírísìkì òun ló ń pèsè fún jọ́dá sustenance ẹlẹ́ẹ̀kẹta ni múlíkì wà tàbí ìrìgì ìkápá ìdarí ìṣàkóso tó dà wọ́n wọ́ ọlọ́run ló wà nítorí pé ní rọ́bù yẹn dídá ìlú pé àwọn èèyàn lóluwà nìyẹn ní sẹ̀ríà Islam olúwa ni àìsàn bẹ́ẹ̀ torí pé olúwa yẹn kó tuma yẹn mẹ́tẹ̀ẹ̀ta sínú tí ó sì ṣe ìfẹ́ni kankan lè ṣe á wàá ṣe ọlọ́run lọ́kàn níbẹ̀ à nígbà bí àwọn nà sọ́rọ́ tí wọ́n sọ wípé ní àtètè kan ṣe lọ́rọ́ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run wọ́n á bèèrè kí ni iṣẹ́ tọrọ ọ̀rọ̀ yẹn ń ṣe wọ́n ló ń ran ọlọ́run lọ́wọ́ níbi ìṣẹ̀dá ọ̀rọ̀ wọn náà papọ̀ mọ́ ti Yorùbá tí wọ́n ní Ọbàtálá náà ń ṣe kí ni ń ran ọlọ́run lọ́wọ́ níbi ìṣẹ̀dá torí òun mọ orí Ọbàtálá ọba táàsà mọ̀rí mọ̀rí tí mọ̀rí ọmọ ọlọ́mọ lọ́dọ̀ tí wọ́n tọ́lọ̀ yóò jẹ gbòǹdùkú ara yóò wá lọ sí ilé orí yóò lọ gbé orí gbogbo irú orí tó bá wá gbé yẹn ní ó sọ tí ó ṣe láyé ní ìbádùn ní orí làbá bọ àbáfò ìṣàsílẹ̀ níjọ́ tó wá ń gbé orí yẹn nínú ìgbàgbọ́ Yorùbá ẹnìkan bẹ́ẹ̀ tí ń wò ẹni yẹn lọ́rùn nílà wọ́n fi ń pè ní ẹlẹ́rìí ìpè tí wọ́n bá ń kí ọ̀run nílà ọ̀run nílà ẹlẹ́rìí ìpè tí ẹ̀ bá délé ayé tọrọ gbojú ó wà lọ lọ́rùn nílà láti béèrè pé kí ló ń yàn gbogbo tí ẹni tí wọ́n máa ń sọ yẹn ọlọ́run òun ọkọ̀ wọlé o wọ́n sàlàyé pé ìgbàgbọ́ ọbú ni ọlọ́run ọba kò sẹ́ni tó ràn án lọ́wọ́ kò sẹ́ni tó kún lọ́wọ́ kò sí alárànṣe fọlọ òun ló ṣe nǹkan ẹ̀ wáhìdà lóun nìkan tọ́ wàá fi asma'ihi wa sifatihi asma'ihi al-husna wa sifatihi al-ulya a ń ṣe ọlọ́run lọ́kàn níbi àwọn orúkọ rẹ̀ tó rẹwà a ò ní bí ó kọ ìrẹ̀já bá bá ó kọ ọlọ́run ọba mu á mọ̀ pé tọ́lọ́run yàtọ̀ bẹ́ẹ̀ náà ni ìròyìn ọlọ́run ọlọ́run ní lẹ́yìn sàkà mẹ́sì ṣé kò sí tó jọ ọlọ́run wàá wà sàmì àgbàsí ó sì gbọ́ òmìnira lóòótọ́ àdìsí wà nínú sọ ìbùkọ́rí nígbà tí ànábì ń sàlàyé bó ṣe dá dáná bọ́lá ń ṣe dá. ànábì ní kọ́lákọ̀ àdàmà aláṣùrọ̀ tì yí. èyí ni mo fẹ́ ká gbọ́ yẹn yé nítorí bá a ṣe máa ń sọ̀rọ̀ táwọn ẹ̀sọ́rọ̀ sọ pé ọlọ́run lòún dá ènìyàn láwòrán ara rẹ̀. èyí tó bá kẹ́kọ̀ọ́ jìnnà nínú wọn náà lè bá wa mú ní sọ translation ní english pé ànábì ní ọlọ́run dáadáa mọ̀ ní ara rẹ̀ ó sì wà ní sọ ṣùgbọ́n ara rẹ̀ yẹn kí làwọn àfáà sọ ń bẹ́ẹ̀ ìtumọ̀ méjì làwọn àfáà fún ìtumọ̀ àkọ́kọ́ tó gbajúmọ̀ ó náà ní wípé àwọn ìròyìn tí ń bẹ lára ọlọ́run ó fi asára ọlọ́run ọlọ́run gbọ́ràn ó fádámọ̀ ní gbọ́ràn fún òpó ti yé ṣùgbọ́n èyí tó fún ádámọ̀ ò pé ádámọ̀ orí rẹ ṣùgbọ́n kò rí gbogbo nǹkan ọlọ́run rí gbogbo nǹkan ádámọ̀ gbọ́rọ̀ kò gbọ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run gbọ́ gbogbo ọ̀rọ̀ ìyẹn ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ kejì ìyẹn ló wọlé jùlọ ṣe kàlání ṣàlàyé ẹ̀. Allah created Adam in his image mo fẹ́ kẹ́ ẹ mọ̀tàn sí nínú dáadáa ẹ̀yìn lè mú bí o bá rẹ ní ọlọ́run dáadáa wọn ní àwòrán rẹ̀ if yẹn oní pronoun rẹ̀ yẹn ní ọ̀rọ̀ arọ́pò orúkọ táǹpé ní gbọ̀mù aláṣọ̀rọ̀ ti yá o gbọ̀mù ìrù yẹn yàrúdì ìlàmẹ́nu ta ni ọ̀rọ̀ arọ́pò orúkọ yẹn padà sí that pronoun goes back to whom created him in his image his yẹn méjì ló lè tú sí ó lè in God's image or Adam's image torí pé wọ́n pe kíní kan ní tautology nínú èdè àwítúwí àsọtúnsọ Olú sọ fún Adé pé òun lọ sí ọjà Olú sọ fún Adé pé tóun bá ti ọjà dé kí Adé kó bóun gbé aṣọ òun dání kó bóun fún Adé pé Olú lọ sí ọjà adé wá sọ fún olú pé tí olú bá ti ọjà dé adé yóò bá gbé yóò bá adé yóò bá olú gbé oúnjẹ olú sí ibi tí olú ti ń jẹun lọ́dọ̀ àṣẹ́rí pé tọ́tọ́lọ́jì àyàfi kí pronoun ó wà kí mo fẹ́ fà yọ ń bẹ̀ ìsì yẹn ṣe ọ̀dọ̀ ọlọ́run ló padà sí rẹ̀ àbó padà sọ́dọ̀ Ádámù irú náà wà nínú Kùránì Suratul Hajj ní àyà tó bẹ̀yìn àbí ṣáájú ara yẹn ọlọ́run ní wà sàmákò mùsùlùmí náà ní kọ́bí wà fíládà náà ṣáájú ara yẹn àyà kan kọ́kọ́ wà bẹ́ẹ̀ ọlọ́run ní yáyọ́ lẹ́bí náà àmẹ́nu irka'u wasjudu wa'budu rabbakum wa fa'alu al-khayra la'allakum tuflihun wajahidu fillahi haqqa jihadihi wajtabakum billahi minash shaitanir rajim وجاهدوا في الله. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا. twenty seven sura twenty two sura ẹlẹ́ẹ̀kejì lélógún àyà kẹtàdínlọ́gọ́rin ya ayyuhalladhina amanu ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo orúkà ọ̀hún ẹ máa dáwọ́ tẹ ókú tẹ̀ yẹn tó ẹ máa tẹ̀ kọ̀kọ̀ ẹ máa rúkú wasjudu ẹ máa forí balẹ̀ níbi ìrun ni wa'budu rabbakum ẹ máa jọ́sìn fún olúwa yín olúwa náà ni mò ń sàlàyé lẹ́ẹ̀kan tí ti parí mi o wà fàánù ní kọ́ńrọ̀ ẹ sì máa ṣe dáadáa làálà kún tó filẹ̀ hàn látara pẹ́ ń ṣe lóyún ẹ jẹ́ ẹni tí ó jèrè wàjà ìdó fi sábì ìdílá akọ̀jì áàdì yìí ẹgbìyànjú sójú ọ̀nà ọlọ́run akọ̀jì áàdì ní pàápàá àjàkú sójú ọ̀nà ẹ̀ ọlọ́run ló sàyín lẹ́sà ẹ̀yin kọ́ lẹ sara yín lẹ́ṣà ẹ̀yin kọ́ lẹ yanra yín ọlọ́run ló ń yàn yín òun ló ṣàyín lẹ́ṣà. ma ja'ala alaykum fi ddini min haraj haraj òun náà ni àjàgà tó wúwo bẹ́ẹ̀ wọn ò lè gbé ọlọ́run ò gbélé wa lórí nínú ẹ̀sìn ma ja'ala alaykum fi dini min haraj kò sẹ́rù kan tó wúwo ju ẹ̀mí wa tó ń wa lórí inú gbogbo tó ní ká máa ṣe inú ló mọ̀ gbọ́gbára wa ká gbogbo tó ní ká fílẹ̀ ló mọ̀ pa lè fílẹ̀ lójú kòkòrò bá ní pààyàn tẹ̀síwájú. nílá tàbí kún ìbẹ̀rọ̀ yín ojú ọ̀nà ta ní kẹtọ̀ yìí ojú ọ̀nà bàbá ni ẹ̀sìn bàbá tí ń jẹ́ Ibrahim tí mo lọ yẹ. Húwà sàmẹ́kù Mùsùlùmí òun ló sọ yín ní Mùsùlùmí ní kọ́mílì ṣáájú àti ara àti èsì. Húwà yẹn òun ló sọ yín Mùsùlùmí. Ṣé Ibrahim lọ́nà ń sọ pé sọ wá ní Mùsùlùmí ni àbóhùn ọlọ́run gbẹngbẹ́? Dọ̀mí ìròyìn ẹni yẹn ṣe gbọ́dọ̀ yẹn ti ṣẹlẹ̀ ní ìsìn ọ̀rọ̀ arúgbó orúkọ òun bẹ̀yẹn ọlọ́run ni kìí ṣe ọ̀rọ̀ Ibrahim ọlọ́run ṣàlàyé fún wa nípa ìbọ̀ ojú ọ̀nà tá a máa tọ̀ ó wá lójú ọ̀nà bàbá wa Ibrahim òun ọlọ́run lòun sọ wá ní mùsùlùmí ní kọ́bìlì ṣáájú kìí ṣe tuntun wàfíà dá ìgbà mi ti dé yìí náà mùsùlùmí lẹ́ẹ̀mọ̀ jẹ́ níyàkùnrin rasulu alẹ́ shahidan alaykum kó jíṣẹ́ bá lè jẹ́lẹ̀ nílé lórí wàtàkùnrin ṣùhádà ara nẹ́ẹ̀sì ẹ̀yọ́ máa jẹ́lẹ̀ lórí àwọn èèyàn nígbà tá a sọ̀rọ̀ anábì ní ohun àṣàlàyé ń pé ọlọ́run bí lójú àlùkìyàmà ìgbé òjíṣẹ́ bá àwọn èèyàn rẹ lóòrò òjíṣẹ́ àwọn èèyàn rẹ ó takú wọn ni òjíṣẹ́ bá wọn ọlọ́run wà béèrè lọ ta ni ó jẹ́rìí rẹ pé òjíṣẹ́ yóò níjọ ànábì ni ó jẹ́rìí òun sọ níbí وتكونوا شهداء على وتكونوا شهداء على الناس لتكون الرسول عليكم شهيدا ṣàìdá àlékún wọ́tàkúrú ṣùwádà àlànẹ́sì àwọn àwọn ajẹ́rìí pé ní òjíṣẹ́ ànábì yóò wà jẹ́rìí dáwà lórí torí náà ẹ máa gbé òun dúró ẹ máa yọ zàká wà tásímú bí láì ẹgbàá mú ọlọ́run ọba òkú ọlọ́run jẹ́ tìmú wà mọ̀ láàkún ọlọ́run ní aláàbò ní olùrẹ́ ìbùlẹ̀ yín. àwa ní ẹgbẹ́ ìmẹ̀sì ọlọ́run ló dáa jùlọ láláàbò lólùdáàbòbò òun náà ló dáa jùlọ ẹni tó lè ràn ní lọ́wọ́. mo rò pé kìíní tó fẹ́ fàyọ́ bẹ̀ lẹ́yìn wa. torí náà anábì wa Adam khalaqa Adam ala suratihi. ó dá ní àwòrán rẹ̀ ìyẹn ní àwòrán tí ádámọ̀ wà tá a fi rí kìí ṣe tó bó dá ní àwòrán tó wọn kìí bẹ́ẹ̀ ní sí lè yí nànà bí kí ló wá jẹ́ ká tu bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wá wà lẹ́yìn rẹ̀ ló yanjú ẹ̀ ànábì wá ní ní àwòrán rẹ̀ àwòrán ànábì wa ṣàlàyé pé láti ìgbà náà làwọn èèyàn ti ń kúrú díẹ̀ díẹ̀ wọn ò sì yé kúrú títí dàsìkò torí yìí lóyún pé àwòrán yẹn lànàbì lànàbì ń ṣàlàyé kìí ṣe pé àwọn èèyàn dàbí ọlọ́run tó bá àwọn èèyàn kan wọ́n ti sọ pé àwọn èèyàn báyìí náà lọ́lọ́run kò rí bẹ́ẹ̀ tó ọlọ́run ṣàánú wa ṣe látara bẹ́ẹ̀ ọlọ́run ní ògùn tó ń wá ẹ máa jásùn fọ́lọ́run mò ń sàlàyé ìbádà yẹn fún wa wípé agbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ntí ìbádà kó sínú agbọ́dọ̀ gbọ́ yé orúkọ ọlọ́run ó lè jọ ti èèyàn ó sì lè jọ ti nǹkan míì ó jọra wọn ni wọ́n èso kan ẹ má sì wọ́n mú àwọn yorùbá ní ọ̀tọ̀ lẹ́jà ọ̀tọ̀ lẹ́jà owó ẹ̀já òjò owó ẹ̀já owó ẹ̀já ọ̀tọ̀ lórí ẹ má fòjò kojó ẹ má fòjò kojó tó ti ojó àti òjò òjò àti òjò àti òjò ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta àbí òjò ara wọn hmm. òjò òjò àti kí ni òjò ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jọra wọn ni wọ́n ṣe ọlọ́run ọba ní arahman oní gbogbo ẹ̀tẹ́ bá sọ̀yàn bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní orúkọ ọlọ́ta àgbọ̀dọ̀ mọ́ sí abdu sí irú àwọn man ó gbọ́dọ̀ ní abdu alìjàbá ó gbọ́dọ̀ ní abdu torí èèyàn ò lè jẹ́ torí pé oníkẹ́ rahman yẹn síbọ̀ yẹn bò bá lábọ̀ ni ìkẹ́ tó ṣe é pé buhaya tí ò sílẹ̀ ẹnìkan ò sí lè ṣe irú ìkẹ́ ọ̀nì àfọlọ́ torí pé ní kẹ́ gbogbo ara yẹn ló gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ pé abdulrahman bẹ́ẹ̀ náà ni alìjàbá ọlọ́ọ̀nìkan ló lè jẹ́ abduljabar abdulljabbar ọlọ́run sànú wa bẹ́ẹ̀ tọ́yìnbí ẹ agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ tàbá ni àwọn gbọ́dọ̀ ní tàwídò rẹ̀ ìbáadá táǹpé ní olùhíyà ìjọsìn agbọ́dọ̀ ṣe lọ́kàn fọ́lọ́run kí ni wọ́n kó sínú ìjọsìn alákọ̀ọ́kọ́ ní èyí tó kọ́ mọ́ kátẹ̀ káfíńbalẹ̀ tọ́lọ́sọ́nù kùránì nínú sọ́ọ̀tù láàjì lẹ́ẹ̀kan wípé orúkọ àárọ̀ kéèyàn ó tẹ̀ wá jùlọ kéèyàn ó forí balẹ̀ ọlọ́run ní òun kẹ́ ẹ máa ṣe fún nígbà àwọn àfáà súnmọ̀ fi ṣàlàyé pé ká máa tẹ̀ ká máa bọ̀ balẹ̀ kò bá ṣẹlẹ̀ ìsìlámù ká sí fún yàn tó rọ́lọ́ ní òun kẹ́ ẹ ṣe fún. ṣùgbọ́n àwọn kan máa ń sọ wípé nígbà tá à ń tẹ̀ tá à ń bọ̀ balẹ̀ àníyàn tá a fi ṣe yàtọ̀ sí ti jọ́sìn ọgbẹ́rẹ́ òwúrọ̀ tó rọ́lọ́run sọ bẹ́ẹ̀ ìtọ́nà sọ pé èyí ti ká ẹ ṣe fún ó tán. ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé tẹ́ bá fẹ́ wá ìrànlọ́wọ́ ara ìjọsìn ní ọ̀dọ̀ Ọlọ́run bá nìkan ní kẹ́ ti wá iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in jumlatun ismiya tún jumlatu ismiya nominal sentence ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ kí ló dé àwọn afáàní bí olóba mi ní ìyáka náà abudu tá a ti sọ pé náà abudu ká kí ló dé tó kóra àbúrú bẹ́ẹ̀ láti lè ṣe taṣíṣù ìbáadà fọlọ́n láti ṣàdáyẹrí ìjọsìn fọlọ́n ni torí ta bá sọ pé náà abudu ká we worship you àti you we worship ó yàtọ̀ à ń sìn ọ́ àti ìwọ ìwọ là ń sìn ó yàtọ̀ síra wọn ìtumọ̀ nínú ìtumọ̀ tábà lọ sí yorùbá lágbọ̀ rítọ́rìs tó bá sọ yí pé we worship you kò túmọ̀ sí pé òsìn nǹkan míì à ń sìn ọ́ ẹ̀ ń sìn ẹ tún lè sìn nǹkan míì ṣùgbọ́n you we worship ìwọ là ń sìn ó fi hàn pé àásìn nǹkan kan ní àyàfíwọ́ nìkan ṣoṣo ìyáka náà abòdù wà ìyáka náà sàáyín ọ̀dọ̀ Ọlọ́run nìkan láti máa wà ràn lọ́wọ́ ara ìjọsìn ní nínú rẹ̀ náà làdúrà ká máa ṣàdúrà ká máa gbogbo nǹkan Ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa ké sí nìkan la gbọ́dọ̀ máa ké pè á gbọ́dọ̀ pé nǹkan ní àtọ̀sọ́lọ́ kódà ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá àgbọ́dọ̀ pé bíi kíni bí àlùbáríkà owó máa bọ̀ lọ́dọ̀ mi àlùbáríkà máa bọ̀ lọ́dọ̀ mi rírọ̀ kò bá ṣe rí àmọ́ ọlọ́run lásán pé ọlọ́run fún mi ní àlùbáríkà ọlọ́run ṣe nǹkan báyìí fún mi àní máa sọ pé ọmọ máa bọ̀ lọ́dọ̀ mi ṣé ìwọ ló dá ọmọ tó fi ní máa bọ̀ kò bá amọ́nu ṣẹ̀ríà ọlọ́run lásán fún kó fún wa ní nǹkan yẹn nínú rẹ̀ ní àdábòhùn kápẹ́ran ọlọ́run sọ fún ànábì wa Muhammad fasalli li rabbika wanihar ayé lahu li rabbika fasalli kírun li rabbika fún olúwa rẹ wanihar kò sì gún ẹran li rabbika fún olúwa rẹ gbogbo ẹran bá a bá ti pa fún nǹkan ní ìyàtọ̀ wọn ajẹ́ kó ti di àrọ́ mo ti bẹ́ bọ́ èyí nìyẹn tá a bá fẹ́ pẹran ọdún àbá fẹ́ pẹran jẹ kí láti pa bísímìláì ìyẹn ní pé lórúkọ ọlọ́ọ̀la ń kọrin àwọn ìpákó nǹkan mẹ́rin nígbà àfihàn jẹ ẹrẹ tí wọn bá pa fọ́ mi gbónú àbí àbí tí wọn pa fún jẹṣu àbí tí wọn pa fún gbogbo anything tó gbé wọn pa fọ́ lọ́hùn kan mí ìyàtọ̀ yẹn pa. ló já mọ̀ pé ẹran kíkọ ara àjọsìn ni a gbọ́dọ̀ pẹ́ran kápẹ́ ìjọ rẹ̀ sórí ìsàárè ànábìíní láàkọ́rọ̀ fìdí Islam pé bàbá yẹn bínú àbí ìyá yẹn bínú lọ pa àgbò kan sórí ìsàárè wọn kò fi ṣe sàárà irú ẹ̀rọ ìgbéyẹ̀mẹ̀ ìgbìyànjú gbọ́dọ̀ bá wọn tó fẹ́nu kan láyé torí pé wọn ò pa fọlọ́ wọn pa fókù tó wà lọ sàárè òkú gangan fúnra ara rẹ̀ ní bùkátà ṣàánú àwa tá a wà láyé kábà bẹ lọ́nkọ́lọ́ foríjì àwa tó wá lọ ń bá ẹni tó ní bùkátà sí wa pé kó ṣàánú wa. ó yẹ kí wọ́n sọ̀rọ̀ nípa tànábì àwọn kan mọ wá náà wípé ṣùgbọ́n a lè pè ànábì torí bọ́lá wọn bá ànábì sọ fún wa nínú pé tí a bá sálámà sóhun òun ó dáhùn wọ́n ní bò lóye bẹ́ẹ̀ dáhùn nígbà tó yẹ pé òsì láyé máa ò gbọ́n tí ń lọ ó ní ọlọ́run yẹn mọ̀lẹ́kà kan sọ́gbọ̀ ohun tí ó máa ń sọ pé lágbàjọ ọmọ lágbájá ó ń sálámà síra ànábì làwọn kan fi yóò kí alẹ́ lọ tọrọ nǹkan lọ́wọ́ ànábì. ìdá wọn dáhùn náà ó ní òòlù ìlú òkú ti bẹ ní sàárè òkú gbọ́rọ̀ ṣùgbọ́n bí mo bẹ́ẹ̀ lò ní pé àwọn kan ní nígbà tí wọ́n lọ sóde Tabuk àwọn tí ò lọ ọlọ́run wá sọ ní Kùránì wípé ìbọ́làmú wàlà ọjà òrùka ìbọ́làmú tó bá dé nígbà tí wọ́n ṣàgbòsí wọ́n wá bá ìrìn ànábì ní wàsàkfàǹtẹ̀lẹ̀ tó wá tọrọ àforíjì fún wa ọlọ́run ní làwọn jáde lọ àwọn ọba wa gbúlẹ̀ ọlọ́run ní kí tàwa àgbáni ọ̀hìnmà ní ọba tó gba èrò nípìwàdà wọn tó foríjì wọn tó sì kẹ́ wọ́n ní nígbà tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ pé tí wọ́n bá wá bá nàbì nígbà tí wọ́n bá ṣàbòsí ànábì ó tọrọ àforíjì tó ní àwọn ọ̀nà bíi sàárẹ̀ ànábì ànábì ó gbọ́ táwọn nígbà tí wàá gbọ́ ńkọ́ yóò ṣe kí ni yóò bá wọn bẹ lọ́wọ́ ọlọ́wọ́ àforíjì àwa ọ̀rọ̀ yẹn wọlé torí pé dọ́là ọ̀sán bẹ̀ ni í dọ́là mu ọlọ́run sọ pé ìgbà dọ́là mu ibi yẹn oúnjẹ máa di oúnjẹ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ìgbà ń sọ tí ó ṣẹlẹ̀ níwájú ìdájá nasrullahi wal fatih nígbà tí ìrànlọ́wọ́ ọlọ́run bá dé àti ìjọjà ó náà ní ṣẹ́gun ìdá nígbà tó bá dé rọ̀ àyíká nẹ́ẹ̀sà ó rí àwọn èrè ẹ̀yà gbogbo ní wọ́n bí nínú ìlà àbùn ajá wọn máa wọnú ẹ̀sìn níjọ níjọ fàṣàbí nígbà náà wá máa ṣàfọ̀má ìhàmúrọ̀ bíkà pẹ̀lú ẹ̀yìn olúwa rẹ̀ wà stọ́gbìrì kó o sì wá foríjì ẹ̀ ìdálẹ̀ ló ní ṣùgbọ́n í nígbà tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ọlọ́run ní nígbà tí tó bá jẹ́ pé nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ sí wọn wá bára ànábì ìyẹn láyé ọlọ́run sọ pé ìdázọ́là mu ìdù dọ́là mu. جاءوك فاستغفروا الله واستغفرت لهم الرسول فاستغفروا الله واستغفر لهم الرسول لهدهم الله توابا رحيما بأس لا تبرئين وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ọlọ́run ni àárọ̀ òjíṣẹ́ kan àyàfi ká mọ̀ tẹ̀lé òjíṣẹ́ yẹn ìlà lè ta kátẹ̀lé lórí ìgbìlá àmọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run wà má ta ṣá òun àti ìlà ẹni lè ṣá àgbọ̀ ọ̀rọ̀ kò dà àyà mi. bẹ́ẹ̀ bá lóun ó gbà tó jíṣẹ́ ọlọ́gbọ́lọ́ kò bá yọ̀ǹda fún kò lè gbà. ìlà bí máa tọrọ gbogbo ìgbà ibi ọlọ́rọ̀bánà ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا نعم تسوى أجابة ولو أنهم إذ ظلموا ọlọ́run ní tó bá jẹ́ wípé nígbà tí nígbà tí wọ́n ṣàbòsí fẹ̀mí ara wọn yẹn jáwùká wọ́n ti wá bá wà nábì gbà náà ni. tí wọ́n wá foríjì ọlọ́run tí òjíṣẹ́ ọlọ́run bá wá wá foríjì fún wọn lọ́dọ̀ ọlọ́run ni bàbá ọlọ́run ọba ní èyí tí ó gba ẹ̀rọ ní kúwàdà àwọn tí ó sì tẹ̀wọ̀n so ibi ọlọ́run ló bẹ́ẹ̀ kì í ṣe ìta tó dìde ní ẹlòmíì máa lọ bí sàárẹ̀ ànábì tí ó máa bẹ̀ẹ́ lò ànábì sàánù kìnìún kan lónìí tó bá sọ yóò ní ànábì ti gbọ́ yóò bó olùsọ̀fọ́ lọ ṣùgbọ́n kì í ṣe pé ní tó sọ yẹn yóò máa tọrọ àforíjì lọ́dọ̀ ànábì kò bá mu so áyà yẹn tí ọ̀rọ̀ ò bá yé wọn kò sọnù ló jẹ́ kí n bára yẹ ọ. tó nínú rẹ̀ orí bá pẹran torí náà gbogbo ẹran tí wọ́n pa tí wọ́n fọ̀bẹ sínú iná tó wá gbóná tẹ́wọ́n náà máa gbóná sára ọbẹ̀ tí wọ́n wá dùn wọ́n láyìn ọgbọ́dọ̀ báwọn jẹ́ wọ́n gbọ́ ní o èyí báwọn jẹ́ o ọlọ́run ṣàánú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ ní anábì wá sọ fún wọn kí ni ṣùáìbù sọ fún wọn rúgbògbò lọ à ẹjọ́ sì fọlọ́hún mọ́lágùn ní ìlà ìwọ ìrògbò. kò sí fún yín ẹlòmíì tíjọsìn tọ́ sí wọ́ìrù àyàfọlọ́wọ́ bá nìkan. ọ̀nàdà àìsàn ìlà kọ́ni jẹ́ bayyinatu min rabbikum ó ti dé wá bá yín láti ọ̀dọ̀ olúwa yín bayyina àlàyé bayyina ìdí ọ̀ràn bayyina àmì tó fojú hàn ó la bá kan náà àbá wọ́n fi ṣàlàyé pé bayyina tó yẹ gan àwọn iṣẹ́ ìyanu ń bẹ tánàbì yẹn náà ń ṣe ọlọ́run ọba òkan sọ fún wa ni torí ó sọ pé ní rabbikum látọ̀dọ̀ olúwa yín ti wá bá yín náà. فأوفوا الكيل والميزان فأوفوا الكيل ẹsẹ̀ kejì náà ni ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ń ṣe bọ̀ ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní fa áòfù lèkè ìlà wà lè ní ìtàànà ẹ máa pé òṣùwọ̀n gbá wà lè ní ìtàànà àtòṣùwọ̀n rí kí ni wọ́n ń pè ní kéèlì alkhairi o náà ni taa táwọn measurement by volume òṣùwọ̀n gbogbo nǹkan táwọn wọ̀n bóyá pẹ̀lú kóńgò tó ti di rọ́bà lórí tó ń pè rọ́bà àwọn èèyàn náà ló sì fà á nígbà tí bá ń gbogbo ẹ̀ gbàgbà ìjọba ni ike ike òun náà tún ṣe tún sọ omi ìgbà náà sẹ́ni tó bọ̀ ń bẹ lọ́pọ̀ ọlọ́run sọ àná wa wà ní mizan òṣùwọ̀n rin o sèèrè ó ti òkúta ó ti ní wọ́n ṣe ń ṣe ń múra ọlọ́dún ọ̀rọ̀ ayé òkúta kẹ́tọ́ gbọ́dọ̀ sí àbí wọ́n á ti fòkúta kó tẹ́ bá gbọ́dọ̀ sí kò ní tètè bẹ̀rù kò ní tọ́ sùn sọ ọjà bíi two kg ẹ kó four kg sí kó tó two kg ìwọ̀n méjì ló yẹ kí ọjà yẹn ìwọ̀n méjì owó ìwọ̀n méjì wọ́n san ṣùgbọ́n gbàgbẹ́ kó sí owó ìwọ̀n mẹ́rin yìí àwọn ti mọ̀ pé ìwọ̀n mẹ́rin ló pé ṣùgbọ́n gbàgbẹ́ yóò bá máa kà á lójú ẹ̀ méjì ló jáde èyí sọ fún wọn nìyẹn náà látàbọ̀kọ́sọ nẹ́ẹ́sà àṣìyà ahùn ẹ má ṣe dín àwọn òṣùwọ̀n nǹkan àwọn èèyàn ẹ má yín àwọn èèyàn jẹ máa. eléyìí ṣe pàtàkì ká gbọ́ yé dáadáa torí pé ọlọ́run bá sọ suratul mutaffifin àtàtìkì ọlọ́run sọ̀rọ̀ gba ìgangan kí lọ́lọ́run sọ nù rẹ̀. bisimilahi rahman rahim wàyú yìí wọ́n fi yí. ọlọ́run láwọn tí ó ń ṣe tàtúfífù wáìlù ègbé nínú tọ̀sífì ní gbogbo ọbẹ̀ fún àwọn tí ń dúró sùnmọ̀. alẹ́ bí. ìyá tí wọ́n bá fẹ́ ra ọjà lọ́dọ̀ àwọn èèyàn wọ́n gba òṣùwọ̀n ọjà tí wọ́n ní pípé. وَإِذَا كَانُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ṣùgbọ́n tí a máa fẹ́ wọ́n fáwọn èèyàn yòókùsìlóòrùn lóde ó jàǹbá àwọn èèyàn. irú ẹ̀ pọ̀ bàbá lọ lé epo bá fẹ́ rè epo bó bá jẹ́ jálá epo mẹ́wàá la fẹ́ rà mẹ́sàn-án ni wọ́n tà á bẹ̀ ṣùgbọ́n yóò gbé sókè pé òun ti ta jálá mẹ́wàá wọ́n ti dọ́gbọ́n sí i èyí ló fẹ́ ra thirty litres of petrol twenty nine litres ní ìjáde ńbẹ ṣùgbọ́n thirty ni ó kọ sójú gálọ́ọ̀nù epo ni Yorùbá ń pè ní jálá jálá epo àwọn abẹ́rẹ́ ra jálá epo mélòó kan báyìí yóò jẹ́ ní ni. gbogbo àwọn ẹran tí wọ́n máa ń ta ọsàn tòmáàtì àti gbogbo ẹ̀ lójú ọ̀nà ẹ̀rí pé tẹ́lẹ̀ bá rí ní èyí ó sáré páàkì ìgbín èyí ó kàn páàkì ní tẹ́lẹ̀ bá dé bí ọ̀wọ̀ ọba gbogbo bẹyẹ èyí ó kàn rí àwọn ìgbín ńláńláńlá báyìí ó kàn ta bírèkì kúrò lè ó bá dúró nígbà da ìgbín èyí ó kàn bá olóòtọ̀ pé yẹn yọ owó ẹ̀ mélòó ní bẹ́ẹ̀ wọ́n ní mẹ́ẹ̀ẹ́dógún ní bẹ́ẹ̀ èlé ní four thousand yóò kàn kó fún ẹ̀dá sínú ọkọ̀ nígbà yẹn bá délé ìlú àdúgbò wọ ẹ̀rẹ́ gbẹ nínú ẹ̀. bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ ṣe tóbi yẹn èèyàn rò pé bẹ́ẹ̀ ló ṣe tóbi délẹ̀ kò bá ṣẹ̀ríà ìsìláàmù mú tó ní àwọn àwọn òkú sókè. nígbà míì wọ́n ó lé jù fún agbọ̀n tàbí apẹ̀rẹ̀ ẹ̀rí pé yóò ga sókè ìgbà tí wọ́n bá dábàá yóò bá di tí ó mẹ́ta bá tí wọ́n ti lé jù fún tí a máa gbé wọn lè ti bá gbọ́n owó ti kó nǹkan sísàlẹ̀ èyàn wàá rò pé àtìsàlẹ̀ ní nǹkan yẹn ti ga dókè bẹ́ẹ̀ ara àmọ́ ẹgbẹ́ sí gbọ̀ngàn ẹ̀wọ̀n ń tó ṣe déédéé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tà oríṣiríṣi táwọn bá fẹ́ lọ rí epo lọ́dọ̀ àwọn èèyàn wọ́n tẹ̀ gálọ́ọ̀sì ẹ̀yìn epo wọn àmọ́ ìrọsí tí ó kù kọlù kọlù kọlù wọn á dì í wọn jọ ní wọn bẹ́ẹ̀ ta fún ọ wọn ò nà lóru tí wọn bá fẹ́ẹ́ rà lọ́dọ̀ àgbẹ̀ wọn tẹ sẹ́yìn lóru ó tún ti láwọn gálọ̀ tí wọn fi rà lọ́dọ̀ àgbẹ̀ ìyẹn ti kẹnu ó ti fẹ̀ ṣùgbọ́n tí wọn bá fẹ́ẹ́ ta bẹyìn èyí tó tuntun kò sì ní tẹ sẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá ṣe ẹ̀rí àmú ẹgbà tí wọ́n gbá gbolo lẹ́gbẹ̀ẹ́ gbá gbogbo ẹ̀ orí wọn tó fi gbòkè síbẹ̀síbẹ̀ wọn tó gbọ́gbọ́ síbi. wàlẹ̀ kẹ́yìnlá wà fíìlì wàlúùzánà àrùjù kam ahlaka Allahu fi àbẹ̀yìn nínú ìmọ̀ mi ọlọ́run gba àwọn ìjọ rẹ̀ nítorí kìíní. torí náà ẹja jìnnà sí aláya gómìnà láàyíká ẹnìyàwó padà ọ̀rọ̀ sọ ọlọ́run láwọn tó ń ṣe lé ṣé wọn ò mọ àmọ̀ dájú ni pé á gbé àwọn dìde nìyá omi nà ọ̀bí ní ọjọ́ tó tóbi. ọjọ́ gọ́mẹ ó dúró lórí ìdíkísẹ̀ rẹ̀ wájú ọlọ́ọ̀ kàyìnbá. ìnà kíkà bá ìkùn ọ̀rọ̀ yẹn tó tó lọ ṣùgbọ́n tá a kàn bẹ́ẹ̀ lò ń bẹ́ẹ̀ àwọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń na àwọn èèyàn jẹ nínú iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn wà láti sí ìfìlà ọgbọ́n àdá ìsìláàdì ẹ má ba ilẹ̀ jẹ́ lẹ́yìn tá a ti ṣàtúnṣe rẹ̀ àwọn onímbáwì àwọn mẹ̀tìyàn tani wọn sọ̀rọ̀ ṣùáì kí lóore tó fi ní ká má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti tún láyé ànábì wa lóòwò ilẹ̀ wà ní dídá wọn bà á jẹ́ pẹ̀lú kíni pẹ̀lú ẹbọ àwa tún ilẹ̀ ṣe pẹ̀lú bá a fi ìkúnni pa gbogbo wọn rẹ́ àwọn ẹni ló wá ṣẹ́kù nínú àwọn àṣẹ́kù bọ̀ àbáwọn àrọ́mọdọ́mọ àwọn tó ṣẹ́kù jọ náà òun náà ni àwọn bìtìlíàmù yìí nínú wọn òun náà làwọn sáfúdáwá nínú wọn làwọn áádí làwọn anábì wọn fi ń sọ wípé látúnṣì gbogbo áàpì báyà ìsìlá ìhà ẹ mọ́ balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tá a ti tún lẹ̀ ṣe ẹ mọ́ tún dá ẹbọ padà má nígbà tí ẹbọ ti lọ ẹ mọ́ tún kó bídí àmọ́ nígbà tí à ń tù bí bídí à ti lọ ẹ mọ́ tún lọ dá a lẹ̀ àwọn nǹkan kan bẹ tá à ń ṣe láyé ìgbà kan tí kì í ṣàárẹ̀ ẹ̀sìn tó ti gbajúgbajà ṣùgbọ́n tí ò sí mọ́ lẹ́nu ẹ má tòrò nípa ẹ tó fẹ́ dá a lẹ̀ ayé yumbas anjaina ẹgbẹ́ àtàwọn ẹgbẹ́ lẹ́kùnbáàsì unipọ́ẹ̀sì mẹ́bírọ́sìsì àwọn ẹgbẹ́ ọ̀dọ́ pọ̀ gan nígbà yẹn seventies tí wọ́n àgbẹ̀ ọ̀dọ́ dé ìlú àtọ́bìnrin wọn jó àjò jójójójójójó ẹgbẹ́ ọ̀dọ́ mùsùlùmí wá pọ̀ nígbà yẹn ṣùgbọ́n kíní yẹn ti kú onílẹ̀ nínú nǹkan yẹn ti tó kúrò kẹ́lì kan mọ́tò wá ronú pé òun fẹ́ dá padà ó fẹ́ fi bá àwọn ọmọọṣẹ́ sí ìbáradà ìsìláàyè ha nígbà tá a ti ṣàtúnṣe ẹ̀ ẹni bá lọ dá alẹ́ ní ìsìn yóò jìyà lọ́dọ̀ ọlọ́run bí ò bá túbá torí pé kì í ṣara ẹ̀sìn ẹ̀sìn fi ń yáwọn èèyàn wọ́n ló bẹ́ẹ̀ dá tí yóò gba tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tó ti parẹ́ olúbẹ̀ẹ́ dá padà ẹ̀mọ́ tu ẹ̀mọ́ balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tá a ti túlẹ̀ ṣe. ẹ wo àwọn obìnrin wọn ti gbọ́ yé tẹ́lẹ̀ wípé bẹ́ẹ̀ bá fẹ́ kírun ó gbọ́dọ̀ wo lo aṣọ tó bu ara ẹ̀ gbàtà wa yunifásitì táwọn ọmọ tó wọlé ibà yẹn bá dé wọ́n mú ìwé sínú báàgì wọn wọ́n rò báyìí wọ́n sì kírun tí wọ́n bá kírun tán wọ́n tó dá padà àwọn míì fi tiwọn sínú bọ́ọ̀sì àwọn míì ní ìbòrí yẹ làwọn kan bá dé náà ní kò ṣe nǹkan tẹ bá dé bọ́ọ̀sì ń ṣe ra àwọn sisters tí ó máa fi jíǹsì tó ń lẹ̀ pamara kírun tí wọ́n bá ti wá rúkú àbí wọ́n ṣojú gbogbo òdi wọn fòrọ̀ wọn hàn bẹ́ẹ̀ bóun ọlọ́run ti fẹ́ gbà wọn yẹn tó bá sì sọ fún wọn wọn ní àwọn tiẹ̀ ń wá báyìí àwọn kan ní ẹ má yẹ fi wọ́n lẹ̀ wọ́n olùgbé bá sọ fún wọn ní ìsìn ẹgbẹ́ ní wọn mọ́ṣù nìyẹn àṣà àwọn ilé iná àwọn tá a rí ẹja fi wọ́n lẹ̀ báyìí ẹ jẹ́ ká ṣàlàyé fáwọn yẹn náà bóbá ẹgbẹ́ alẹ́ mẹ́jà gbé mọ́ wọn ṣùgbọ́n á ṣàlàyé kí wọ́n lè gbọ́ yé pé àwọn wá ń ṣe physical exercise ní mọ́ṣù ni tí ó bá gbọ́ yé bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó fẹ́ ṣe ń wàhálà yẹn lásán gbogbo wọn náà ni ó mọ̀ bó ṣe èrò owó fi sínú báàgì wọ́n fi sí bó ti ṣe mọ́ọ̀sì ni wọ́n hàǹdì ẹ̀ sí tí ó bá ń ṣe yẹn ẹ̀ẹ́ onírun ní ìsìn àṣẹwà aṣọ mú ń pé ṣé ọlọ́run ti ẹni mọ́ṣáláṣí yìí ní ń gbé kò sì ríran ríta ṣọgbọ́n wà ní mọ́ṣáláṣí wà á jẹ́ ọlọ́run kò ń gbé òun kiri ṣùgbọ́n gbogbo ilé ìṣẹ́ náà kò rí yóò tún ronú ìgbà tó bá rí bẹ́ẹ̀ fún fún sinẹ́sítà kan yóò change wẹ́rẹ́ ní ẹnu ọ̀lẹ̀ ẹnu ọ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí gbogbo nǹkan wọ̀nyí ti dá kí ló dé bá tó fẹ́ bàjẹ́ ọlọ́run ṣàánú wa. so látara bẹ́ẹ̀ àwọn àbáyé àwọn anábì ọlọ́run ọba táwọn sí ṣùgbọ́n àìkú sọ fún wọn bẹ́ẹ̀. lọ́lọ́rẹ́ fún yíò ní kóńtó mùmìnì ní mùmìnì na kóńtó tó bá gbé mùmìnì ní wájú nígbà kó mùmìnì ní ọ̀hún. wọ́n á tọkọ̀ nínú ikú yìí sírọ́ọ̀tì sírọ́ọ̀tì mùmìnì ويصدون عن سبيل الله ويصدون عن سبيل الله ẹlẹ́ẹ̀kẹta nínú tí wọ́n ń ṣe àkọ́kọ́ wọn ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sọ́nà á padà ká torí táwọn wọ̀nyí náà ni wọ́n ń pè ní àwọn ará mi gbó torí pé wọ́n ń jọ́sìn fún igi wọ́n ń sin igi ajẹ́pẹ́ lónìí táwọn kan bá ní wọ́n ń sin igi tí yorùbá bá ní igi lẹ́ ń sìn káwọn á ń gé tàbí ṣe pákó mo ti kà á nù dọ́kítọ̀ yorùbá kan ó sì wé ìwé àṣà tó ṣà kí sàṣà tó ṣà olùjẹjẹ o dókítà yorùbá kan tó sì wé kan lórí àṣà tó ṣà ilẹ̀ yorùbá ó ń fọ èsì sọ̀rọ̀ táwọn àbá sọ wípé igi làwọn bọ ní rárá kìí ṣe igi làwọn ń bọ ó ní ẹ̀mí tó ń gbé mu igi yẹn làwọn ń sìn ọ̀rọ̀ pèrè èèyàn náà ó tún ṣì nǹkan tó ń gbénu gbó tó ń gbénu igi nínú pàlàpóló ìwọ tọ́lọ́run bá fún láyè tó kọ́lé tó fẹ̀ tó ń gbádùn wa lọ ń bá ní tó hara rẹ̀ nínú ibi olóńlọ́lọ́run rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe ọ̀dẹ́ ó gbọ́ ọ̀yàn nǹkan tó ń gbénu ìhámọ́ ìwọ tọ́lọ́run bá ṣàánú onílẹ̀ ó kọ́lé tó pọ̀ wá lọ ń bá tó wà nù hámọ́ pé èmi kò yọ nù hámọ́ òun lè yọ̀ yẹn nù hámọ́ ní òjò rẹ̀ ó ní nínú sọ́ọ̀tù jíìnì làwọn àlùjẹ̀nú fi dáhùn wípé ó ń bẹ nínú àwọn ọkùnrin ìyàwó dúdà gbòrògbáàlì nínú ẹ̀rẹ̀ jù fàṣà àdúrà gbòrò àkọ́ wọn àwọn èèyàn tó ń pẹ́ àwọn ìjọ̀mú ìgbò bá àwọn èèyàn gbé inú gbé wọn wà orí àpáta wọn ń gbé inú àpáta àwọn máa wá ń sá àwọn èèyàn àwọn máa ń àwọn èèyàn tí wọn máa ń bá wọn ní kí làwọn eré yìí nínú ìtumọ̀ lọ́hán kan ní ìtumọ̀ tó pọ̀ ṣùgbọ́n ìdí mo mú ti ń lọ bá àwọn àlìjànú orí ẹ̀ máa dà mí wọ́n á fi yẹn ká pé ni wọ́n yìí yóò sì máa dára dààmú káàkiri yẹn. ní wọn. torí

tí wọn ọlọ́run ní alábòsí ni wọ́n yẹn pé ẹlẹ́bọ ni tẹ̀síwájú. ọlọ́run ni àwa gbẹ̀sán lára àwọn ajẹmọ́níyà ajẹmọ́níyà. ìyẹn dúró bẹ́ẹ̀ bàbá tó lọ wo ọlọ́run sọ̀rọ̀ wọn nínú sura thirty eight nínú Quran ó sọ̀rọ̀ wọn náà nínú sura fifty ṣùgbọ́n ibi tí mo kàn bẹ́ ká mú torí àsìkò ẹ̀yin lẹ́nu wò yẹn ní sura thirty eight aya thirteen sura fifty aya fourteen ṣùgbọ́n ti sọ́rọ́ tó ṣù àárọ̀ sura twenty six aya one seventy six. kadaba ashabu le aikati al-mursalin. kadaba. kadaba ọlọ́run ní àṣàbòlè ayíkàtì àwọn ará àánú gbé igi ibẹ̀ làwọn ń gbé igi pọ̀ bẹ́ẹ̀ báwa náà ti ní igi bá ń ṣe lọ́ńbìrì bí àwọn olóyè dáwọn yorùbá náà tó máa bọ kí ìrókò tọ̀ ọlọ́run ní pé àwọn lọ́bọ̀ mórìsà ní lọ́bọ̀ tó sọ wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ òjíṣẹ́ mélòó lọ́lọ́run sì rán ẹyọ kan ṣùgbọ́n àti ọlànà àti jẹta gbẹ́gbẹ́ yẹn bá ti pé òjíṣẹ́ kan nírọ́ gbogbo wọn náà ló ti pè nírọ́ yẹn tẹ̀síwájú. ọlọ́run àlàmọ́lẹ̀ wípé ikọ̀ ọ̀làlá ohun ṣùáì nígbà tí ànábì ta ara sí wọn tó ń jẹ́ ṣùáì tó sọ fún wọn pé alẹ́ tàtàkù sẹ́ẹ̀lì bẹ̀rù ọlọ́run eléyìí ló jẹ́ ká mọ̀ yìí pé àwọn èèyàn náà ni ọlọ́run ń sọ nínú sórọ́tò àárọ̀ torí abákanú àwọn afọ àṣọ pé asábùrì àyíká àwọn ará inú ilé wọn tún yàtọ̀ sí àwọn ará mìdíyàn ṣùgbọ́n ètò súnmọ́rọ̀ jù òun náà ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan ni wọ́n ṣùgbọ́n ààyè wọn ti ń gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ó dàbí gbogbo aláṣẹ wà lákòókò àwọn ìlú oríṣiríṣi ń bẹ nínú àkókò àti bẹ́kìtì ṣe wúlò náà tẹ̀síwájú àfa ẹni lakum rasulun amin òjíṣẹ́ tá a fọkàn tán lè fi sí yín pátá. ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ sì tẹ̀lé mi. èmi ò béèrè wọ́ọ̀yà kan lọ́wọ́ yín ẹ̀sán kankan lórí tí mo ṣe ìbéèrè lọ́yìn. lọ́wọ́ ya ni ẹ̀sán iṣẹ́ tí mò ń ṣe yìí ọlọ́run ọba gbogbo ẹ̀dá ní ìsàn ní o. àwọn ohun ìgbẹ́ yíyá wàhálà àtàwọn. nínú ẹ̀rọ ìsinmi tó kọ́kọ́ mọ̀ táwọn náà ni ó nítorí náà ẹ máa pé òṣùwọ̀n ẹ máa wọn òṣùwọ̀n ní pípé wà látàkùnú nínú ẹ̀lẹ́mọ̀kùsìrín ẹ má ṣe jẹ́ ọ̀kan nínú àwọn tó ń dín òṣùwọ̀n kù tẹ̀síwájú wazinu bil qistas al mustaqim òṣùwọ̀n tó ṣe dọ́gba Stay. let it be balanced ẹ má lágbárí fáwọn èèyàn ẹ ní jẹ́ kó dúró ní zero ẹ jẹ́ kó ní kíní kan ní physics tá ní zero ẹ̀rọ ẹ gbé dára bẹ́ẹ̀ wọ̀n gan ó ti ní o adjust zero ẹ̀rọ yẹn tó bá lọ sẹ́yìn tí ó bẹ̀rẹ̀ látòrí òde tó lọ tí ó bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ tó lọ sẹ́yìn ó na àwọn èèyàn jẹ tó bá wá wájú tó ṣáájú rẹ̀ wọ́n ó yàn wọ́n jẹ ẹ̀yìn ni ó àgbè sí ọ̀nà ẹjẹ́ ó ṣe dọ́gba tẹ̀síwájú àfáà. wọ́n á dáná fásù náà ta àṣìyá wọ́n á dáná ìlàwọ̀ torí náà ẹ má máa dín ẹ̀tọ́ àwọn èèyàn ẹ má yàn wọ́n jẹ ní ẹ̀tọ́ wọn ẹ má dín kù wọ́n là ta àṣàwọ̀ fìlà ọ̀pọ̀lọpọ̀ sí bí ẹ má máa wà burúkú lórí rẹ̀ lẹ́nu tó ń ṣe kàǹgbà tó ń ta kàǹgbà nídìí kíni nídìí ìbàjẹ́ wọ́n tẹ́kùn lẹ́yìn. àwọn èèyàn yìí padà ọkùnrin wọn ní ìyàtọ̀ àwọn àwòrán ẹ bẹ̀rù ẹni tó dá yín wàlì jíbi látàrí àwòwálé àtàwọn ìran àkọ́kọ́ ẹgbẹ̀rún wọn ẹgbẹ̀rún onítọ̀hún náà lọ́wọ́. Àmìnà Musa Hari. Ọlọ́run ní wọ́n wá dá lé wọ́n ní ìwọ yìí àṣàṣì ti mú ọ. Nítorí wọ́n sọ fún bá nẹ̀ ṣùáì. Àṣàṣì ti mú ọ àti gbà làákàyè rẹ pẹ̀lú dán. Hmm tẹ̀síwájú. wọ́n máa ń ta ilẹ̀ abáṣáró mùsùlùmá ó jẹ́ nǹkan kan ju ẹ̀dá abara bíi tiwa iná. Ìnà zùnúkà ntàwa mọ̀ sí làmínà kàdìbí àmọ̀ pé dájúdájú ọ̀kan àwọn òpùrọ̀ ni ọ́. فأسقط علينا وعلينا كتبا من السماء tó bá jókòó lọ yá jẹ́ kí apá kan sánmà kó yalé àwọn lórí ní ìsinmi tó apá kan nínú sánmà kó yalé àwọn lórí báyìí báyìí tẹ̀síwájú. ìlú ló ń ta ẹ̀ ń gbọ́dọ̀ yẹn lágbára ó dàbí pé èèyàn máa ṣe wàásù kẹ́nìkan pé ìyá wà nù sàárè ìyájọ́ gbéra ni abá gbogbo ẹgbẹ́ ń sọ yẹn sítórí ó dà òun ní kò sọ ọlọ́run báyìí ó yà sọ fọ́lọ́run yẹn kó fi àjẹun báyìí ṣẹ̀gbẹ́ kéèyàn ò bá jẹ́ ẹni tọ́lọ̀ ń sàánú èèyàn ọ̀rọ̀ òsù yàn èèyàn gan òsùra èèyàn mo gbọ́ mo sọ rí ní yunifásitì ẹgbẹ́ yunifásitì àwọn ẹ̀hàn náà máa ń pọ̀ mbẹ́ ìwárò wíwá wọn sì pọ̀ mbẹ́ dì sí wọn torí láyé ìgbà kan ayé àwọn burúkú nǹkan àwọn oríṣiríṣi ìròrí kọmúnísì nǹkan kan ẹgbẹ́ àbótí burú sí i yẹn ní àfà yíbo ní bọ́ọ̀ yẹn ó ní only prefer to go to hellfire than paradise rúùmù kan lájọ wa ó ní òun ó tẹ̀ lọ́rùn kó òun ọdún ju kó òun wà lìjẹ́ náà lọ ìyẹn èyí sì ní bí màákàn rẹ̀ rìn ní sẹ́yìn kí ló dé ẹ̀rín òun èèyàn wo ibi tí ìyàwó jẹ lára ẹ̀yìn òun ó ní wáì náà kí ló dé ó ní ṣèbífẹ́ lá anígbúdágbó kò dé ìyá ó wá dárúkọ àwọn olórin ìgbà yẹn Madonna Michael Jackson ó ṣàdárúkọ gbogbo wọn níṣègùn náà ni wọ́n wọ̀ ó ní ẹ́ ó ní airfire kò bọ́ọ̀bù ó ní ó wá dárúkọ àwọn olórin ìgbà yẹn ó náà la sọ pé wọ́n wọ̀ èmi ò dá lóhùn sáhùn torí mi ò sọ pé fẹ́ láwọn wọná mi sọ pé nìkan kó wọná ṣùgbọ́n mo ń sàlàyé pé ẹni tó bá ṣe báyìí ọlọ́ọ̀ ni wọná ẹ̀gbà tó rẹ̀ ń ti ń bẹ láyà lè sọ pé yóò wọná torí o tí ìmọ̀ pé láyé òyìnbó padà kó tó kú ẹnu ẹnikẹ́ni ò gbá lásọpọ̀ ọmọ ẹni ẹni ò wọ̀nyí àbànábì ọlọ́run lè sọ òun náà sì ní sọ àgbọ́nà ni ó fi yé gbọ́mọ bá lè lò ní ìsìn ènìyàn bèèrè ìwọ́n ti sàlámù àlékún wá ní ayé òun sùn. èyí sàlámù sí ẹwà á dá lóhùn torí pé òun yóò kú ìfú ara ẹ̀ yóò padà jẹ́wọ́ ara ẹ̀ bóyá mùsùlùmí ni àbí èso mùsùlùmí èyí sàlámù sàlámù yẹn dẹ̀ gbá mú kò sọ pé àsámù àlékún àsámù àsàlámù àlékún wà ní kò mùsàlámù àmì ọlọ́ọ̀ni ní má sọ ipé rọ́ ní pa tèbèrè ilẹ̀ ẹnu ẹ̀mí ẹ̀ṣọ́ orí ibi tí mo kàn fẹ́ lò mẹ́ẹ̀ ni pé ibi tó parí ẹ̀ pé bó ṣe torí àwọn àwọn àkáàmù nínú jáde yẹn tí mi fẹ́ yà lọ ọ̀rọ̀ òde àmọ̀ ọ̀rọ̀ kò níbi yìí àwọn ìdájọ́ ogun àwọn ìdájọ́ ìdájọ́ ìdájọ́ bẹ́ẹ̀ ọlọ́run wá ṣàánú yìí torí náà ọ̀pọ̀lọpọ̀ ara náà ẹlòmíì ń bí kìí ṣe ọ̀rọ̀ ọgọ́rọ̀ nígbà tí bí ń mutí kìí ṣe kó mu kàtí nǹkan tí lè mọ ní ìwúwo ojú ọ̀hún ìbàbá wa ní sádìsì wọn gbọ́ ìkan láti káàmpù báyìí ní ti ń ṣe ìsìnà pé mú àwọn obìnrin obìnrin tí wọ́n jẹ́ yc wọ̀kà yẹn ṣàṣàlẹ̀ tí ò súnmọ́ tó tó kó bẹ̀ ó wá ní ó wá ní chat ó ní ìwé kan tó gbólẹ̀ mọ́ nínú ẹ̀ gbogbo obìnrin tó bá ti bá lè wọ̀ yín kọrúkọ wọn sí kíní kan òkòrò ni wọ́n ń pè é

sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tó wà ní ìlú onírúgbà tó wá wo máa tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ò dáhùn gbọ̀n sí tó ń dán kólà àwọn yẹn là ń pè ní pàdán ló wá wá fi sáì kó lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ànábì kò ṣe súnà yóò wá lọ jókòó gbogbo máa yẹn wá gbé akíndéńdé sọ yóò tún múra bí ìgbẹ́ wà lára wọn sóhun náà ibi tó jókòó sí bẹ́ẹ̀ nìkan ṣe tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nù èékánná ẹni yẹn kan bí méjì gbòó tó o gbé àwọn ọ̀gá ọlọ́run tá àná ní ìwòjú lé ó ti lè. bó bá yá kò ní rí ibi jókòó sí wàá lọ dúró lẹ́yìn ẹsẹ̀ ó sì máa ró kàdáàlìkà bí wọn náà ṣe lánàá nìyẹn èyí ṣòkòtò tó máa wọ́n gbà tó ń ṣe bọ́ìsì ìyá bá ń bọ́ ni pé wọ́n máa fà á kúrò kúrò kúrò kúrò nígbà tó òróró aṣọ jeans tó ń ta kàn fẹ́ fàyọ́ bẹ̀ ní oṣù gbogbo àwa nìyẹn kọ́rọ̀ kan ṣá wọ́n wá sọ bẹ́ẹ̀ fún ànábì wa ṣùwáì wọ́n pè mí ọ wọ́n lè jẹ́ kí sọ́mọ yàrá àwọn lórí ṣé àti bí yorùbá ní sùúrù èyí ó yóò bí yàn gan olóyè abẹ́rẹ́ yẹn bá ní mẹ́ta lè bú lọ́wọ́ èèyàn lọ sọ ọ́ lòun o bẹ́ẹ̀ bá ní mẹ́ta gbàmọ́lẹ̀ lọ́wọ́ èyí tó dáa jù ní kéèyàn tó lè lọ jó dànù torí àwọn èmi ó wọ́n gbé ogun báyìí ẹni ká máa jóná bá wọn sí wáyé. Ṣé kò sí èyí olóyè àmọ́ jóná yóò sì jóná náà. Lẹ́yìn ọba olóyè ẹlẹ́yìn bá ti ní kí ẹ lọ kó dànù. Wọ́n rántí nígbà kan dáhùn sport tí wọ́n jà ní skul. Wọ́n múnú gbìyànjú pé tí ìrẹ́ ṣàánú ọlọ́run. Olóyè pé gbogbo ọmọ kéékèèké ẹ̀yìn tẹ́lẹ̀ mọ́tàgbàmọ́lẹ̀ mẹ́rin ní ọlọ́run ẹ̀ẹ́kàn gbọ́ pé ládùúgbò oríṣiríṣi nǹkan ni wọ́n máa dọ́rọ̀ sọ ọlọ́run kó sàánú wa wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ̀nà pé sọ pé ní sàmù ìyá wọ́n sọ pé pọ̀ náà sáà nàbí ìgbẹ́ sọ̀rọ̀ bá àìgbà sí màá ṣùgbọ́n jáma lórí ìlọ. kọ́lá rọ́bì àlẹ́ mo bí máa tààmẹ́lú olúwa rẹ̀ ó ní olúwa mi ló máa jùlọ nípa ń tẹ̀ ṣe níṣẹ́ èsì tó fún wọn ní ẹ̀. gómìnà ọ̀rí ìyá tó jẹ wọ́n ni ẹ̀ tẹ̀síwájú níbi ìta ń káàbọ̀ ní sọ́ọ́tì àárọ̀. Inú àwọn nǹkan tí wọ́n ṣe ni pé ó ní látẹ̀kọ̀ ó dùn bí kú ní sírọ́ọ̀tì ẹ má máa jókòó sáwọn ojú ọ̀nà tó ìdúró náà bẹ́ẹ̀ ń dẹ́rù bá àwọn èèyàn wọ́n bá sùn dúró náà ń sàbí nìlá bẹ́ẹ̀ ń ṣàwọn èèyàn lórí kúrò lójú ọ̀nà tààrà àwọn wo ni mẹ̀nà á mẹ̀nà bíi àwọn tí a bá ń gbọ́ náà wọ́n bá gbọ́ wọ́n tàbí ogún náà á ìwàjá kẹ́ẹ̀sì ń fẹ́ ń dojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ ẹgbẹ́ kí ẹ̀sìn ó dojú rú tó nǹkan mẹ́ta nìyẹn àkọ́kọ́ tí wọ́n wọ́n máa dẹ́rù bá àwọn èèyàn ìyẹn lápá kan máa bá àbí nínú tí ó ń ṣe bẹ́ẹ̀ gbogbo wọn dáná wọ́n máa dẹ́rù bá àwọn èèyàn. ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n máa kọjú wọn wọ́n máa ṣẹ́ wọn lórí kúrò nígbìrì lójú ọ̀nà tààrà ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún ń gbìyànjú láti dojú ẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ àbá náà wá o ìrìnì ṣé báà rí fún àbá rí fún ọ lè má mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ni wọ́n sọ pé wọ́n mú wọn ní Ìbàdàn yìí kí ni wọ́n rí ara ah, mẹ́wọ̀n lọ Ìbàdàn wọ́n lọ prógámù wéèrè prógámù ilé àlè ni ó ti rí àṣọ fún yín ìkírun gbogbo díẹ̀ ló ti dídì ẹgbẹ́ ìkírun lẹ́yìn àlè Ìbàdàn kò ní púrúfù tí ò pé tí ò bá jẹ́ ẹni tọ́lọ̀ wọn bá ní kó mọ̀nà èèyàn níbẹ̀ lọ mọ́ṣáláṣí mọ́ tẹ́lẹ̀ bá ti wá rí lè mọ́mù ẹ̀rọ rẹ̀ kí lẹ́yìn ìwé ètì àárí lè mọ́mù ìlànà báyìí ní sí fọ́ gbà di odò ẹni ẹgbẹ́ skul ẹgbẹ́ ilé wa ní skul wọn gbogbo àwọn gẹ́ẹ̀sì onímọ̀ fọ́ gbà wọn dì báyìí gbogbo àwọn obìnrin kan ti mọ́ wọ́n ti sàfà àti tọ́ọ̀rà di odò ní ẹ̀kọ́ ẹgbẹ́ wa ah, ó ń bẹ́ẹ̀ dojú ẹ̀sìn ìlú wa lọ́wọ́ ní ìlú ìdí òun àṣọ ni pé tó bá ṣe bẹ́ẹ̀ ènìyàn ni yóò tọrọ àforíjì ọlọ́run foríjì tí ò bá sì ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run ẹ̀mí sọ bẹ́ẹ̀ ni next time kò ní pé èèyàn mọ́ kọ ọlọ́run wọn bẹ́ẹ̀ máa ń dojú ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ irú tí wọ́n sọ fáwọn eléyìí pé sọ bá sọ fún àná nínú pé ní kí sọmọ òru àti òrùà ó sì sọ pé ìyàwó àlọ́dọ̀ ọlọ́run ìyá ó àwọn báwọn ayé ọlọ́run ní aya irú ọ̀rọ̀ tí wọ́n sọ ṣe pàtàkì bá mùsùlùmí òde òní nígbà tí wọ́n kó dé nígbà kan nàìjíríà wọn ní ọmọ mẹ́rin nǹkan máa bí ẹ̀rí pé pásítọ̀ ní ìbùjẹ́ fún wa orí ọmọ mẹ́rin lógún lẹ́yìn mẹ́rin ìwọ ló mà. ọlọ́run náà sì sọ nínú ète àbọ́gbọ́n tí fi hàn dá láti lè jẹ gàba lórí àwọn bàmí ìsọ̀rọ̀ yìí pé ó dín ó dín wọn kù níye lọ́nà wo ni ó bẹ̀rẹ̀ sí í pa ọmọ ọkùnrin wọn ó wá ń dá ọmọ obìnrin sí. ṣé ẹ̀kọ́ àwọn ọmọ obìnrin wọn yẹn nígbà tí wọn bá rí bàmí ìsọ̀rọ̀ yìí fẹ́ kìbìtì ni wọ́n máa ń fẹ́ ọmọ tí wọ́n bá bí bọ́ sí ọmọ Israẹli ni kò ní jẹ́ so wọ́n wá ń kéré bí ẹ̀ṣẹ̀ wá kéré wọn ò ní lè jà wọn ò ní pọ̀ so yóò rọ̀ wọ́n láti máa ṣe kí ni láti jẹ gàba lé wọn lórí láti jẹ wọn ẹ̀yà ẹ̀ka ni kò ní ìdí ká pọ̀ but àwọn tó tabá pọ̀ tàbá kéré ta wúlò wà láì jẹ kéré ó jẹ́ ìní gbogbo pòfẹ́sọ̀ ayé jẹ kéré àwọn tí ò ka bèrè mí ò ní ó jẹ gàba lé lórí àtàláyé democracy sẹ́yìn lẹ kàwé la ẹni tí ó kàwé yìí láàfíìsì sí àmà òun láìsí gómìnà ẹni tí ò mọ nǹkan kan òun láàfíìsì mínísítà ẹni tí ò wúwà tí wọ́n pọ̀ ẹ̀yin wà máa fa gbájánu ọ̀bọ̀n yìí kọ́ ní báyìí ọ̀bọ̀n yìí ẹ̀yin náà pọ̀ one of members ó ṣe pàtàkì ó ní àbámi sọ yìí nínú sọ́sọ́ àrọ́ àká níbi ọ̀rọ̀ Musa ọlọ́run láwọn tí wọ́n yẹ pẹrẹ yẹn àwọn kékeré yẹn la fẹ́ jẹ́ kí wọ́n padà jogún lẹ̀ lọ́lọ́run fi ní kí Musa wá gbà wọ́n lọ́wọ́ Fìràhùn torí náà wà mùsùlùmí ní káyọ̀ ọmọ kan péré lè fẹ́ bí ẹlòmíràn méjì tó bá ti bímọ méjì ó lè fi àwọn òṣìṣẹ́ family planning Nàìjíríà lè kọjá kéèyàn bímọ mẹ́ta ló bá ti tọ̀ ọmọ òsín bàbá mọ́wọ́n bàbá ló ń sin ọmọ ìyá ẹ̀mọ̀ ìdílé mi sọ bẹ́ẹ̀ owó rẹ̀ ní ọgbọ́n owó yunifásitì owó kìnì kan owó kìnì kan ẹjẹ́ abẹ́ sí gbòòrò sáwọn tí wọ́n méèkì ẹ̀ ní gbogbo wọn ní graduate nínú fámìlì mi tradition kùnú àwọn tí yóò kàwé ibẹ̀ àtẹ̀yìntẹ́ kàwé ta ló kọ́kọ́ lé kò sọ̀rọ̀ wọn ní o nílùú wa tá a wà yìí àwọn bàbá tí wọn ò jẹ́ wọ́n lọ sùkúù tí wọ́n ní kí wọ́n á ṣe ìbọnú tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọn ò lọ àtàwọn tí wọ́n lọ ń jọun tí wọ́n di pírísìpà tí wọ́n rìtáyà àtàlẹ́ kọ́kọ́ lẹ́nu àwọn bàbá òǹkà àwọn ilé táwọn sì kọ́ àti ilé táwọn tí wọ́n ṣe pírísìpà rìtáyà ń kọ́ ìwé lórí àjù ta ló wá rọmọ tọ́nu àbàbá àtàwọn tí wọ́n lọ sùkúù lórí mo lè máa dárúkọ gan àwọn tí wọn ò lọ sùkúù gan ló rọmọ tọ́ àwọn làwọn ọmọ wọn wá jẹ́ èèyàn àwọn tí ó lọ sùkúù bí jẹ́ bí ọmọ awóró méjì tí wọn kò lórí tọ́ bí káwọn ẹ̀rí àyàkúyà inú àwọn tí ó lọ sùkúù ní ìkọ́lé mẹ́rin ó kọ́ márùn wọ́n tó ká Ìbàdàn jẹ́ ẹ̀sàmpù kan kílásíkà ẹ̀sàmpù torí náà ìta ń sàlàyé kọ́ ni pé ká mọ́ kàwé torí bẹ̀rẹ̀ ló ní ìbẹ̀rẹ̀ ní àfáàrẹ́ mọ̀ ní ká kàwé kódà àwọn èèbó gan tẹ́lá calculate graduate ratio wọn sáwọn tí ó colleges ni wọ́n lọ jù ní UK university graduate ibẹ̀ gan kéré basic education la need ọmọ tó bá ti kẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ tó lè kọ́ tó lè kà tó bá fi sẹ́nu iṣẹ́ ní exam ó dàbí wá jẹ́ professor nzin ta ni ó bá wa mọ ilé i'm a professor of uh, mechanical engineering ìwọ náà professor of civil engineering ìwọ professor níbo láti wá rí technician níbo láti rí technologist ṣé wàhálà òde and I tell you the technicians will rule the world àwọn oníṣẹ́ ọwọ́ ni ó padà jogún ayé kọ́lá mi bùkátà sí wọn mọ́tò èèyàn bàjẹ́ ní ìsìn professor of eh, mechanic engineering òní tún ṣe mechanic ló wàá ṣe ó lè máa sọ tíọ́rì owó ìwé kìíní kan tó ń ná kìí bẹ̀ yẹn nígbò náà wàá ṣe fún rẹ̀ professor civil engineering kò ní kọ́lé àwọn bíríkìlà ni ó kọ́ ó lè wá máa ṣàlàyé eré kan lókè ń bẹ̀ yẹn ní company àwọn technologists àtàwọn technicians àti àwọn casual workers wọ́n máa ń pọ̀ ju àwọn ọ̀gá ńláńlá yẹn lọ tó bá òun ní bukata sí kí ló dé China tó fi pàtàkì láyé population kí Nàìjíríà fi jẹ́ yáńgá bàbá africa ni tá a bá pọ̀ giant kankan ọlọ́run wa tó ọlọ́run ní nígbà tẹ kéré aṣọ yìí mo sọ ní ìjọ mi nìkan mo nígbà táwa yunifásitì ẹnìkan pòpòsì pòpáàdì theory. ó ní dáwà by number ten good brothers brother mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ní wọn níyàwó mẹ́rin mẹ́rin ìyàwó kọ̀ọ̀kan bímọ mẹ́wàá mẹ́wàá times ten four hundred ti di olùkọ́ pẹ̀lú ìyàwó mẹ́rin four times ten no forty four hundred and forty àwọn brọ́dà mẹ́wàá four fifty lọ. bẹ́ẹ̀ dá sùúrù ẹ̀ lẹ́nu kẹ́kọ̀ọ́ fọmọ sí ẹ̀yin gan ti tó sùn fúnra yín. wọ́n ọ̀pọ̀ imagine káwọn bàbá wa máa bímọ púpọ̀ jọ bóyá ni mùsùlùmí lè sí ìlú ìlú. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fi ìwé kó lọ káwọn bàbá wa bímọ tó pọ̀ ní ẹ̀sìn ìlú sẹ́kù táwọn náà kẹ́ bí oró méjì àwọn oró méjì ló lọ sùkúù gbogbo ẹ lórí dèbè látara àtẹ̀gbọ́ mi àbí ìbọn mi àwọn tó wá ń kú àwọn bàbá wa tí ò lọ sùkúù àwọn ló bí àwa lábílẹ̀ rẹ̀ sì ṣe àjẹrẹ̀ ẹ̀sìn bá parẹ́ sàrà báà nípa rò pé ọ̀rọ̀ òde àwọn obìnrin lọ̀rọ̀ yí àwa ní ìlú tó nínú ẹbí gan tí owó yíká jẹ́ prọ́fù prọ́fù prọ́fù kò pé ní ẹ láwọn kan tí ò ní prọ́fù tí ó tún lọ bí prọ́fù níbi iṣẹ́ mẹkáníìkì prọ́ọ̀fù níbi iṣẹ́ bíríkìlà prọ́ọ̀fù níbi iṣẹ́ oríṣiríṣi gbogbo fíìd ní ìmọ̀bẹ́rẹ́ tí ìmájì rí pé ọmọ ọba àgbéògbò ìgbẹ́kù kìí ṣe gíráduétì mo kàánú pé báwọn ní ọgbẹ́ lọ kọ́ọ̀sì kan mo wá wò nínú àfihàn náà ni wọ́n ní kẹ́nìkan wá kọ́ lágbíríkì ní ọ̀sán wà láì mú kàbúrú làálà. ìrìnjà rẹ̀ tó bá lọ kọ́lẹ́jì kan bẹ́ẹ̀ lọ́gbà nìbírí ni wọ́n á ṣe rẹ̀ mi tó ti gbé èkì tó ti ṣe ní ṣe kọ́ọ̀sì náà nù bá sọ ìyẹn ní pé skill tó ní ìdìbò ni wọ́n fún ìgbà tó ti àkọ́yà skill yẹn ó parí nǹkan tó ní ìdìbò wọn ti fi lé lọ́wọ́ yẹn nígbà tó ti ní báyìí ó parí nìyẹn sọlá ó ṣàánú wa ojúmọ̀ ń sàlàyé ní ṣókí onígbẹ́ta mùsùlùmí mọ́gbọ́ káwọn sọ bá ní bímọ torí àwọn ìgbà ní ilé bá bímọ tí òní tọ́ ń kọ́ kò sẹ́ni tó bímọ tí òní rí tọ́ torí pé kọ́mọ tó dáyé ni tí ó jẹ àti tí ó jẹ ọlọ́run ti dìtà mí ẹ̀

báwo ni ìgbẹ̀yìn wọn ti rí bó wá ló ṣe rí o pẹ̀lú òkú ọlọ́run tó bá di ọ̀la a mọ ṣàlàyé gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ tó nínú Qur'an kí ló gbẹ̀yìn àwọn ará mẹ̀tíyàn àwọn àṣàbùlẹ̀ àyíká àwọn bá wọ́n bọ́ di kí ló gbẹ̀yìn wọn kò ṣe tí ọlọ́run bá kó sànù wa lónìí tá a kọ́ ṣókí ká máa jọ́sìn fọlọ́ nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì ká máa dúró sùnwọ̀n ká jẹ́ kí ó sùn wá kó ṣe kí ni kó pé ẹlẹ́ẹ̀kẹta ká ṣe ẹnu wa ká má sọ̀sọ̀kúsọ sáwọn àáfà nígbà tí ẹ bá ń ṣàyàrí ọ̀rọ̀ náà wẹ́rẹ́ nínú mi yóò kàn sọ̀sọ̀kúsọ ni lẹ́bàá àwọn eléyìí náà ṣe sọ̀sọ̀kúsọ pé kí sọ ọlọ́run má jẹ́ kí àwọ̀ wà náà àwọn tí ó mọ̀ sọ̀sọ̀ sọ̀ ànábì ní ìyẹn ó sọ̀rọ̀ mí kò ní ka ọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ó sì pàtàkì lọ́dọ̀ ọlọ́run nígbàdàn máa jẹun náà látara ọ̀rọ̀ sọ̀sọ̀ ìní ìsí gbẹ̀lẹ́ ìwé sọ tó wù ní kà sí lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó wúwo ni yóò sì dọ̀mọ náà látijọ́ náà kò sí níwà bóun ti dọ̀mọ náà ṣùgbọ́n wọ́n ti kọ́ ọkọ rẹ̀ pọ̀ ọmọ náà ni kò bá kò wá sí dáadáa tó lè sí mọ́ ẹ̀mẹ́ náà lọ́rọ̀ ló padà já sí ọlọ́run mọ́kà wá pọ̀ nínú wọn ìyẹn bẹ́ẹ̀ inshallah afa ẹ̀dá kun gbogbo